ما يشق من أمره وكذلك الوصية بمن قرب سبب موته بحد أو قصاص ونحوهما عن عمران بن حسين رضي الله عنهما أن امرأة من جهينة أتت النبي صلى الله عليه وآله وسلم وهي حولى من الزنا فقالت يا رسول الله أصبت حدا فأقمه علي فدعا رسول الله صلى الله عليه وسلم وليها فقال أحسن إليها فإذا وضعت فأتني بها ففعل فأمر بها النبي صلى الله عليه وسلم فشدت عليها ثيابها ثم أمر بها فرجمت ثم صلى عليها رواه مسلم وتمام الحديث وقال له عمر تصلي عليها يا نبي الله وقد زنت فقال لقد تابت توبة لو قسمت بين سبعين من أهل المدينة لوسعتهم وهل وجدت توبة أفضل من أن أجادت بنفسها لله تعالى أبواي طيب، ó wá lábẹ́ àkọlé eléyìí tí al-Imam an-Nawawi tó pè ní báàbù istihbabi wasiyyati ahli al-marid wa man yakhdimuhu bil-ihsan ilayhi eléyìí jẹ́ abala kan níbi tí a fẹ́ sọ̀rọ̀ tó dá lórí pé a fẹ́ ká pa àwọn mọ̀lẹ́bí ẹni tí ń ṣàárẹ̀ àtàwọn ẹni tí wọ́n ń tọ́jú rẹ̀ ká pa wọ́n láṣẹ pé kí wọ́n máa ṣe dáadáa sí i lásìkò tí ń sáré yìí kí wọ́n sì máa ṣe sùúrù lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe fún tó ṣe pé kò rọrùn ṣe pé wọ́n kàn ṣe ni kí wọ́n ṣe sùúrù bẹ́ẹ̀ náà ni ká tó sọ àsọtẹ́lẹ̀ pé ẹ ṣe dáadáa sẹ́ni tó ṣe wípé ẹni tí ọ̀fà kó fún un ó ti hàn pé kò ní pẹ́ kò ní jìnnà tí ó kù bẹ́ẹ̀ látàrí kó ṣẹ̀ sí òfin Allah ẹ̀ṣẹ̀ tó ní gbèdéke ìyà kan tí ìyà náà já sí pé ẹni tó bá ṣerú rẹ̀ pa tàbí kọjá yìí pé ìjìyà ìjìyà apá fẹ́ gbẹ̀sán ni torí pé òun náà ti pààyàn àti ntọ́jọ́ bẹ́ẹ̀ òsì tàbí ṣùgbọ́n aláàárẹ̀ tó jẹ́ mọ̀lẹ́bí mọ̀lẹ́bí yín kò sì yẹ kó jẹ́ pé mọ̀lẹ́bí yín lásìsẹ́ máa bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ kí ẹ ṣe dáadáa jù ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ pé ọmọ èèyàn la wá tó ń ti pé mọ̀lẹ́bí yín ni bíi bàbá yín bíi màmá yín ọkọ tàbí ìyàwó ẹ̀gbọ́n tàbí àbúrò yín iye kan tàbí ìbátan yín òsì tàbí ṣùgbọ́n tẹ̀ ń bá ń tọ́jú wọn tí ẹ bá wo àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n máa ṣe tí ò ní dùn máa yín ẹ lè fẹ́ pa wọ́n tì í. tí ààrẹ bá tó ààrẹ ó ṣe ṣe kálá rẹ̀ nǹkan máa yàgbẹ́ sára ó ṣe ṣe kálá rẹ̀ nǹkan máa tọ̀ sára àgbàlagbà láì èèyàn mélòó lọ lè dúró ti aláàrẹ̀ tí ìṣe èwe ń bájà yìí tí ó lè ṣe sùúrù pẹ̀lú ẹ̀ tó bá ma mọ̀lẹ́bí ó pọ̀ nínú àwọn a bí tẹ́gbẹ́tẹ́ máa ń rí pọ́rọ̀ yín ti fẹ́ dà bẹ́ẹ̀ gbogbo wọn yẹra wọn sá fún yín nù ẹni rẹ́nìkan tí ó dúró tì yín nínú àwọn ọmọ àwọn kódà wọn ò ní dúró tì yín wọn ò sì ní gbẹni tí ó dúró tì yín àwọn ò máa ojú kòkòrò kápẹ́ wọn fáwọn onírúurú ẹ̀ ti kú ọmọ tẹ bí àkọlù ẹlẹ́dàá kọ́ sànù wa ẹ̀yin tí ẹ̀ ń sáré látàrí pé àárẹ̀ ń ṣe yín tẹ́ ń ṣe nǹkan tí kò wu àwọn ọmọ yín rí èpòdépò pé wọ́n lè tì torí rẹ̀ súnmọ́ yín náà làwọn ń retí kẹ́ kú kí wọ́n jẹ́wọ́ yín ẹ̀yin tí wọ́n lè súnmọ́ yín nígbà tẹ́ sì wà léèyàn tẹ́ sì torí àwọn àṣesí kan táwọn òkúkọ̀ bójú mu ti ń ṣẹlẹ̀ sí yín tó ju agbára sí yín náà lọ ẹ̀yin yí alára náà ni wọ́n ń retí kẹ́ kú káwọn jẹ́wọ́ yín. ìrẹ́ ló ṣe jẹ́ pé tá a lè rẹ gan lódodo ọlọ́ọ̀ lọ́mọ mọ́tàn rẹ dànù. lọ́kẹ́ torí kó ti bímọ oníyàwó onímọ̀lẹ́bí sọ́ọ̀mù wa ọ̀ràn ni àìmọye wíwọ̀ ọ̀ràn àìmọye wíwọ̀ ọ̀ràn nítorí pé kó tó di làwọn ó ti làwọn ó ti yẹra fún ọ ọ̀pọ̀lọpọ̀ gan ò ní fẹ́ mọ̀ ọ ní mọ̀lẹ́bí kó tó di pé nǹkan ṣe ọ gbà tó ti jẹ́ni tí máa pínwó tó ṣe pé bí wọ́n bá rí ọ náà gan kì í ṣe pé ó kan ló fún wa wọ́n ti yẹ ọ lẹ̀ tọ́mọ wọn ń sáré ètí jatọ́ lẹ́nu ọ̀wá dẹni tí ń jatọ́ lẹ́nu àkàràmọ́kẹ́ lọ bó ti ṣe dàgbà tó ń lọ ń yàgbé ara bó ti ṣe dàgbà tó ń lọ ń tó ara táà lò rò pé yóò dúró tì ọ́ èyí tó wọ́pọ̀ jù òun náà ní pé ìyàwó ni ọmọ ni mọ̀lẹ́bí ni iye kan ni ìbátan ni wọ́n máa fẹ́ parú wọn sí ni ibi tí wọ́n bá sì má àbí ibi tí wọ́n bá ṣe má òun nìkan ni ó wà ń bẹ̀ òórùn àtàwọn nǹkan tí ò wu ojú rí tó wà ń bẹ̀ wọn ò ní fẹ́ fojú gán ní ẹ̀ wọ́n mọ̀ sí aláàlá àkọ́sá láìsí báwọn kúkú lọ pa bẹ́ẹ̀ má lẹ́ẹ̀kan náà báwọn tún bẹ̀ sí lẹ́ẹ̀kan náà lẹ́yìn ikú rẹ̀ ẹni tó bá dúró tì ọ́ nígbà pọ́njú ẹni tó dúró tì ọ́ nígbà ṣòro ẹni tí ó ń kógbẹ rẹ̀ ẹni tó ń nùtọ̀ rẹ̀ tí ó sì fijọ́ kan sọ pé hmm, tí ò fijọ́ kan yẹra fún ọ jẹ́ pé bí ó ti ṣe rọ̀ ọ́ lọ́rùn òun náà ní bọ́ fi gbogbo ojoojúmọ́ wá kankan sára sí pé mọ̀lẹ́bí gidi ìwọ gan alára nígbà tí nǹkan kan ò tí ì sí ọ tó bá fira rẹ súpọ̀ ẹni tó yẹ kó tọ́jú èèyàn rẹ̀ kan tírù rẹ̀ ń ṣẹlẹ̀ sí tí wọn náà dúró wọn wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ tí sọ pé òun gbéwèé ẹ̀rí kíwèé ẹ̀rí fáwọn mọ̀lẹ́bí rẹ ìwọ gan alára sóòdù èèyàn mélòó iná ní máa dúró nírúgbà náà eré wọn bùkátà ká bá wọn sọ̀rọ̀ lórúkọ ẹ̀sìn ike ẹsẹ dáadáa tí aláàárẹ̀ ẹ tọ́jú rẹ̀ pẹ̀lú dáadáa nítorí pé nítorí ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má gbàgbé o màkàmàkà ní nǹkan kan lọ́padà kàn yín náà jọ kàn irú kátà ń ọ dájú irú rẹ̀ náà ni wọ́n padà nà sáwà náà tó bá pé ọwọ́ àtìlẹyìn àti ìrànlọ́wọ́ ni bá ń nà sẹ́ni tó wà nù lónìí pẹ̀lú àṣẹ Allah wọn náà rẹ ni tí ó tì ọ rẹ ni lọ́wọ́ nígbà tí wọn bá wà ń pòpò tó ṣe fún ẹ sùúrù lórí àwọn láti jẹ́ pọ́ wà níbi tírú rẹ̀ bá ti ń ṣẹlẹ̀ kò ní wọ ẹyinjú láti máa rírú ẹ̀ kò ní wọ mú láti máa gbóòórùn rú ẹ̀ ẹ ṣe sùúrù ẹ ṣàmúmára lórí gbogbo ní tẹ́ǹbà ń rí lọ́dọ̀ aláàárẹ̀ o bákan náà ẹni tó jẹ́ kíkọ̀ sáré ṣùgbọ́n ó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan jẹ́ pé ó ní gbèdéke ìyà ètí sẹ̀rí àníká fi jẹ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìyá yìí wá já sí pípa bí ẹni tó ṣe pé ọ̀pá yìí òfin Allah oníká gbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ báwo la ṣe gbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ á pọ̀ náà dì nù ẹ̀mí tiẹ̀ kò ju tiẹ̀ lọ báwo ni ó ṣe gbẹ̀mí tiẹ̀ tó àmọ̀ gbáyé gbádùn lẹ́yìn rẹ̀ ẹni tó ṣe zìnà tó sì ti jẹ́ adélébọ̀ òfin Allah ó sọ ike ká pa ká sọ lóko tí ó fi kú irú àwọn ẹ̀ṣẹ̀ báyìí ńlọ nítìí sẹ àti wàá dágbà sígbà tá a pa á sọ fún àwọn èèyàn rẹ̀ ẹ dákun ẹ mójútó ẹ sì máa ṣe dáadáa sí i ẹ méje ó ti para rẹ̀ kó tó dìgbà tá a pa á nítorí pé bóòlù yẹn ti máa ń para rẹ̀ kó tó di pé wọ́n pa á. ẹni tó dájọ́ kúkú. igi wọ́n gbẹ̀mí rẹ̀ nígbà báyìí tí ẹ̀yin tẹ wá jìyàn rẹ̀ tẹ́kẹ́ máa parọ́ wa fún tẹ́kẹ́ máa ṣe lójú kòkòrò láti mójú táwọn ẹṣẹ́ olóore eléyìí ti máa jẹ́ kí ìwé dáadé èèyàn kó rú gọ́gọ́ lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmù ẹ̀yin lè wá sọ fún pé ṣe bọ́ sábà ní ìṣọ̀tún làwọn ọ̀pọ̀ ẹ̀ tí ó bá kó ọ̀ma nírò lórí ibú gbogbo eléyìí ó lè para rẹ̀ lónìí kó tó dọ̀tún la ẹ máa sọ̀rọ̀ dáadáa fún ẹ máa parọ́ wa fún ẹ máa kọ́ ní kó ṣe dáadáa kó tó di ìgbà tí wọ́n fi yọ ní gbèdéke tó ní í ṣe pẹ̀lú pé wọ́n gbẹ̀mí rẹ̀ lásìkò wọn tó pé Imran ibn al-Husayn. رضي الله عنهما صحابي بين ni صحابي بابار bàbá أن امرأة من جهينة إجا ربك لكن láti يا جهينة أتت النبي صلى الله عليه وآله وسلم وهي حبلى من الزنا ربي wa bá محمد صلى الله عليه وآله وسلم láboyún tó lóyún látara pọ́sàgbèrè oyún inú rẹ̀ oyún zina ni ọlọ́kọ tó fi lọ́ọ́ sàṣemẹ́sì arábìnrin yìí wá bá nàbì sallallahu alaihi wasallam qalat ya Rasulullah òun náà ló tún dáhùn ó ní wàá ránṣẹ́ Allah asabtu haddan mo ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan tó ní ìyà onígbèdéke lọ́dọ̀ Allah fa aqimhu alayhi ẹ̀fìyà náà jẹ mí ìyà onígbèdéke onípin wọn pa nítorí pé ìlú tí ò sófin kò ní sẹ́ṣẹ̀ mbẹ ṣùgbọ́n gbogbo òlu tó bá ti lófin ẹni tó bá ṣẹ̀ sí òfin wọn lọ dẹ́ṣẹ̀. òfin ẹ̀sìn islam dá lórí ẹ̀ gbọ́dọ̀ ṣe zina kò ní rárá rárá ìbálòpọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin ọkùnrin yòówù àtobìnrin yòówù n tó sọ ni wípé ìbálòpọ̀ gbọ́dọ̀ wáyé láàrin ọkùnrin kan àtobìnrin kan láì jẹ́ pé yìgì ń láàrin wọn àbí kí obìnrin wọn sì jẹ́rú fọkùnrin. òsẹ́nìkan tí ọ̀bọ̀ wípé o ṣe bá lò kódà ìbáwí tó tún lè wá ni pé o ṣe pátì tó ọ̀bá lò yàtọ̀ sí à ń ṣàṣemáṣe à ń ṣàgbèrè obìnrin ya panṣágà wọ́n ń ṣe zìnnà káyé aburú lélẹ́yìn torí ìpolówó amọ̀ntún ti dá sínú àdámọ́ ọkùnrin àti obìnrin pé wọ́n máa fẹ́ra wọn wọ́n máa wára wọn yóò máa ṣe wọ́n bí káwọn ní ìfaranura papọ̀ lóluwà ṣe ṣe lẹ́tọ̀ wípé fẹ́yàwó lọ́kọ fẹ́yàwó kò sí lọ́kọ kí ni tí wọ́n sọ pé ń di ọlọ́nà tí ò tí ì jẹ́ kó fẹ́yàwó kí lọ sọ pé gbégi dínà rẹ tí ò fi tí ì jẹ́ kó lọ́kọ nígbà tó ti tẹ́ ní lóbìnrin ó ti tẹ́ ní lọ́kọ kí ló mú ọmọ lọ́kọ kí ló mú ọmọ níyàwó nítorí o pè níṣòro rẹ o àìlánu ìlà ìníyànjú sí ìṣòro tó wà níwájú rẹ tó bá ti lánu ó rí i pé nínú àwọn èèyàn tó lánu fún ara àwọn ẹni tí ọbọ wọnà àbáyọ tí bàbá rẹ ni ò tí gbà kọ lọlé ọkọ ni àbáwọn bàbá rẹ ni ò fọwọ́ sí pé o tí ì fẹ́yàwó ni àárẹ̀ ni tó jẹ́ ọlọ́rọ̀ pẹ̀lú bàbá rẹ tí wọ́n bá wọn sọ̀rọ̀ tí ò ní jẹ́ ọ̀la onígan lọ́rọ̀ wọn sẹ̀ lónìí ni kò ní dọ̀la títí tó fi fẹ́yàwó ní rọrùn. tó bá sì jẹ́ pé àìkò ní tóni ìní bá ń kọ dínà rẹ láti fẹ́yàwó tó bá fi lè lanu sọ̀rọ̀ àníṣaláì rẹ ni tí ó ṣe tán láti pé kó wọ́n ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú tó fi fẹ́yàwó tó fi tó ẹni tí tó fi jẹ́ ẹni tó rọrùn fún láti níyàwó lọ́dẹ̀ ṣùgbọ́n wọ́n lè ràn ọ́ lọ́wọ́ láti níyàwó àwọn kọ́ ní ọmọ abọ́ ọbọ̀ ọ̀ àwọn kọ́ ní ọmọ abọ́ sojú kọ́ ní ọmọ abọ́ sẹ́yìn o ṣùgbọ́n àwọn ọ̀ràn ọlọ́ tó fìdó níyàwó kí á fẹ́ sọkọ́ sẹ́kù tó fẹ́ lọ máa ṣe zìnà kí ni nǹkan náà tó ní tó fi wá fẹ́ dẹni tí ó máa ṣe zìnà olú ẹlẹ́dàá ṣe zìnà ṣíṣe. Si ó ṣe léèwọ̀ ẹnì pé nínú ìgbésí ayé ànábọ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ pọ̀ ń bẹ jọjọ báyìí lọkùnrin kan tó wá sí ibùjókòó ànábì sallallahu alayhi wa sallam òun náà jọ kan nínú àwọn sàhábà lóbìnrin kan bá yọjú tó bá sọ fún ànábì sallallahu alayhi wa sallam wípé mo fi ra fún ọ lábẹ́ òfin ṣẹríya. tóbìnrin bá sọ fún ànàbì sallallahu alaihi wasallam bóun ti rọrùn fún ànàbì sànàbì bá ti ní ó di ìyàwó ànàbì nìkan bùkátà kan sọ yìí ló gbà arábìnrin ó ní mo mi fún wa ànàbì ànàbì ń wò ànàbì wọn wọn ò wọ ránṣẹ́ mọ́. arákùnrin kan nínú àwọn sàhábà wọn sọ fún ànábì sallallahu alaihi wasallam pé tẹ́yìn ọba fẹ́ èmi ń fẹ́ tẹ́yìn ọba fẹ́ èmi ń fẹ́. ànábì sallallahu alaihi wasallam ni tá a bá wá fi fún ọ kí ló ní tó fún ní sọ̀dá ànábì èsì bàbá rẹ̀ àmọ́ lágbára ju bàbá gbogbo wa lọ láti máa fa àwọn obìnrin lọ́kọ̀ọ́. nítorí pọ̀ ńlá nábì wa sallallahu alayhi wa sallam kí ló ní tó fi fún arábìnrin yìí tá a bá fi fún ọ arákùnrin yìí ní nítorí òní náà ni aṣọ ọ̀bọ̀rọ̀ ọ̀hún eléyìí tó wà lára òun máa bora jáde àbí kí wọ́n lo ìlọ́dì sísàlẹ̀ kí wọ́n da ìbora mọ́ lókè ó lọ́sọ̀ ọ̀bọ̀rọ̀ ni Ànábì sallallahu alaihi wasallam àti tó bá fún lásán ọbúra rẹ̀ kí ni ó kù fún wa ó láwọn gé méjì ni ṣé ààbọ̀ rẹ̀ lè ká ọ ni lọ wọlé wò bọ́yọ̀ ó rí nǹkan kan mú wa tó fi ṣe sọ̀dá àpèsà ọlọ́ọ̀lẹ́ ó dé orí nǹkan kan Ànábì ní iltamis walau khataman hadid wá nǹkan kan mú wa kódà kó ṣe òrùka rin. òrùka rin ọ̀tọ́ sí wa láti lò òrùka náà fi sallallahu alaihi wasallam wọ́n fi hàn wá pé òrùka torí ẹ̀ torí pé àwọn òrùka kan táwọn èèyàn máa ń fi sọ́wọ́ láwùjọ wa lọ́wọ́ pé ní oṣooṣù kankan kan bí ojú àgbákò wọ́n tún lè lọ kún ní kinní kan bí rin òrùka ni wọ́n mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn lò irú àwọn òrùka láwùjọ Yorùbá yìí òrùka ògùn ló máa ń jẹ́ islam kò fara ma, òrùka ogun, òwú ogun, òǹdè ìfúnpá gbogbo ẹ̀ torí tó bá lára tó bá bá òní láéláé la Ànábì sallallahu alaihi wasallam lọ́sọ̀ fọ́kàn náà àwọn ṣùgbọ́n kí ni kí ló dé ti ń lọ wá nǹkan kan wá kódà kó nítorí pé òun ni owó tó ya pọ́ǹtọ́jù bó tilẹ̀ jẹ́ pé kọ̀tọ́ ká lò ṣùgbọ́n ó lè gbé lọ ságbẹ̀dẹ pẹ́pẹ́ alágbẹ̀dẹ lè tún rọ lẹ́yìn ìgbà tó bá wú yóò tún rọ ó fi ṣe nǹkan míì tó lè wúlò ọlọ́ọ̀lẹ́ kò rí mu wa. arákùnrin wa ni mo mọ àwọn nǹkan kan nínú alukur'an. No ọmọ pé tàbọ̀ ha sórí ó lọ ha sórí ọ̀nàbí wa ni ankàtúkà ha bí máa máa kẹ́mínà al-Qur'an ó fẹ́ obìnrin fún ọ níyàwó pẹ̀lú ti ń bẹ pẹ̀lú rẹ nínú al-Qur'an pé wọn náà fi mà kí la fẹ́ fààyàn bí ẹ̀rí pa ní pátápátá ni sàhábẹ́ yìí kò ní nǹkan kan ju aṣọ ọ̀bọ̀ra rẹ̀ lọ láyé rẹ̀ síbẹ̀síbẹ̀ ànábì bá a sọ náà bó ṣe rí ìyàwó fẹ́ ìwọ náà ò ní àwáwí eléyìí tó lè fi ṣèkẹ́wọ́ fóun ló dí mi lọ́nà níbi àti fẹ́yàwó pẹ̀lú lówó kì í ṣe dandan pé gbogbo ẹni tó fẹ́yàwó ó dìgbà tá a bá tó rámì polówó ká tó lè fọmọ fún un rárá ó lè má lówó lásìkò tó fẹ́ fẹ́yàwó. ó lè jẹ́ pé kaka káká ẹni tí ń jẹun lásìkò tó fẹ́ fẹ́yàwó ṣùgbọ́n a rí i pé ó ní ma eléyìí tó ṣe lè máa fi ṣiṣẹ́ tí ó fi máa tọ́jú ìyàwó rẹ̀ tó bá ti jẹ́ kó nírú eléyìí kò sí tó burú mbẹ̀ torí rẹ̀ wọ́n á sọ pé torí pé ò lówó wọ́n lọ́ọ́ owó ranu, dípò kọ́ lọ ranu ni wọ́n wá fi síwájú ìsìláàmù kò fara mọ́ bóyá ọmọdé ni ọ̀dọ́ tàbí àgbàlagbà kò sí ìgbàláyè fẹ́nikẹ́ni láti ṣe zina kò sí ìgbàláyè fẹ́nikẹ́ni láti ṣe zina irú ẹ̀ ní òfin ṣẹ̀ríà ló ti jẹ́ pé a ní nǹkan kan nínú sọ́kà ike ìgbàláyè wà fún bàbá láti fẹ́ ìyàwó fọ́mọ rẹ̀ kékeré ọmọ yín ọmọ kékeré tí ò ti bàlágà ẹ lè fẹ́ yàwó àti bá rí kó lójú kòkòrò obìnrin kọ́mọ̀sì lọ di pé ọmọ ṣe zìnà ẹ fẹ́ yàwó kí kálukú òsìmì torí ẹ kò sí ìgbàláyè sẹ́nìkẹ́ni láti ṣe zìnà tó bá sì wo àwọn àwùjọ ẹ̀rí pé ìbàjẹ́ ti pọ̀ ń bẹ̀ jù àwọn yẹn ń ṣe zìnà kọjá sísọ. So wọ́n ń ṣe zina kọjá sísọ látàrí obìnrin pàtẹ ara rẹ̀ ike zina ló ń léka ẹ̀mí ti ṣòfò púpọ̀ ẹ̀mí ti ṣòfò púpọ̀ lórílẹ̀‐èdè nínú àwọn nǹkan tí èèyàn mọ̀ gbọ́ wọ́n bi apá kan nínú àwọn ológun òfò wípé ogun tẹ́ náà ń ṣe ẹ̀ní ẹ̀jẹ̀ omi ìyànlẹ́ ń lò fún wọ́n ní ẹ̀jẹ̀ àwọn talẹ̀ máa ń lò fún náà rí ó ní ẹ̀jẹ̀ àwọn obìnrin ni ah, kìí ṣẹ̀jẹ̀ ewúrẹ́ ọlẹ́jẹ̀ àwọn obìnrin ni ó nítorí pé ẹ̀jẹ̀ obìnrin lò sá máa gbà àbẹ́ ẹ̀gbọ́rọ̀ bóòlù ẹ̀sẹ̀ wọn rán àwọn obìnrin o wọn ni àwọn máa lọ kó wọn ní club àwọn máa lọ kó wọn ní club àbí káwọn gbé wọn lẹ́sẹ̀ ọ̀nà lórúkọ pé àwọn fẹ́ gbé wọn lọ bá tó máa ti gbé wọn tí wọ́n pinnu Allahu akbar ìwọ́n tó pera rẹ ní mùsùlùmá kí ló fẹ́ sún ọ débi kó ń sòwò nàbì kí ló fẹ́ sún ọ débi kó ń ságbèrè kí ló fẹ́ gbà nídìí pọ̀ ya ọkọ ni kò ní ìwọ ọkùnrin náà ìyàwó ni kò ní zina tí wọn ò gbé ọ lọ pa. aburú ni à ń bọ̀ síbọ̀ pé ìgbà tó pàtẹ́ kalẹ̀ pọ̀ fẹ́ rẹ máa wọ́n tún lè pọ́ lójú ọ̀nà yìí tó tún dání tó pàdánù ẹ̀mí rẹ lórí ìranù rẹ ní gbogbo ọjọ́ Islam kò fara mọ́ zìnà o ó wá nù àdìsí kan sanni Rasulullah kò ní í sáláì máa bẹ pẹ̀lú àwọn àlòmọ́ mi lópin ìgbà táwọn ọmọ zina ọba ti pọ̀ tọ́mọ zina bá ti pọ̀ orí ọ̀tá tẹ̀ orí ọ̀tá nù wá ẹ̀ gbogbo onízina ayé ẹ lọ jáwọ́ ń bẹ̀ gbogbo ẹni tí ń ṣe zina ẹ pàtó kọ̀sẹ̀dìgbà tó lu wa bá fi àrùn kárùn tó bá fi lé ọ láà kó tó di pọ́ gbọ̀n pẹ̀sẹ̀ dìgbà tí abẹ́ rẹ tó ń fi ṣe dìná tó bá di wípé ó ń jẹrà kó tó di pọ́ yẹ kọ́ ọgbọ́n pẹ̀sẹ̀ dìgbà tó ló wá má di àrùn jẹjẹrẹ sí ọ eléyìí tí wọn ti mọ ògùn pàtó tí wọn lè lò fún kí tètè rán máa rí sàárè kó di pọ́ jáwọ́ ń bẹ̀ ọ̀dà ọ̀dà náà olú ẹlẹ́dàá wá ṣe léwọ̀ fẹ́yàwó ni wọ́n á wí lọ́kọ ni wọ́n wí kí ló fẹ́ gbé ọ lọ sídìí ranù kí ló fẹ́ gbé ọ lọ sídìí rẹ́gbẹ̀. arábìnrin òmùra rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wasallam lẹ́ni tó lóyún zina ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀bẹ́ lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam àkókò yìí gan àkókò tó ga jù nínú ìgbésí ayé àlòmọ́ yìí ayé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ayé yìí láti rẹ́ni tó tún ṣe zina nínú ayé òun láti ti rẹ́ni tó ṣe ipò jalè nínú ìgbésí ayé anabi òun sallallahu alayhi wa sallam ló ti ṣẹlẹ̀ ipa ara àwọn ẹni tí ń pẹ̀gàn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ burúkú burúkú yìí olúwa kádàrá irú rẹ̀ tún ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam láàrin àwọn èèyàn tánàbí ń bẹ láàrin wọn kó lè bá àtúnjẹ ntàtún tàkàrà rẹ̀ kẹ́kọ̀ọ́ pé ṣẹríyà tẹsán islam yìí báwo láti ṣe máa lò sójú ṣáájú lè wọbẹ àbí kò sáàyè fojú ṣáájú tó bá sì ṣẹlẹ̀ báwo láti mọfin Allahu ṣe gbogbo eléyìí olúwa tún fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ báyìí o òfin ṣẹríyà táwa ni ẹ lo ṣẹríyà aburú ò sí máa. bẹ́ẹ̀ ni torí pé òfin ṣẹ̀rí àwa nítorí kó lè bá ká gbogbo aburú àtàìdá àtiwọ ẹsẹ̀ kọ́ka kó lẹ̀ pátápátá yányá tọ́ba wa ka tí ọba tán yányá yóò ka yóò dàbí ìgbà tó ṣe pé wọ́n kì í ṣe ń wọ́n kì í gbẹ́sẹ̀ ń bẹ̀ tòbákan méjì ni òfin ṣẹ̀rí ọ̀mùsẹ̀ nínú kọjá pé ńgbà tí a ń lo ṣẹ̀rí ẹnìkan ọ̀daràn mọ́ tá a bá wá rí léyìí ọ̀ràn ó dínkù débi tá a máa sọ wípé àwọn èèyàn ti ẹ̀fẹ́ dẹ́ṣẹ̀ láwùjọ yìí. eléyìí jẹ́ ẹni tí ìwádìí ìjìnlẹ̀ fi hàn láyọ̀ nù. wọ́n ṣe àfiwọ́n wéra wọn láàrin Amẹ́ríkà àti Saudiya ní ayé ìsìnká wọn. wípé pẹ̀lú gbogbo òfin eléyìí tí amẹ́ríkà ló ń lò pẹ̀lú gbogbo àwọn agbófinró ọlọ́kan ọ̀jọ̀kan tó ní báwo ni wọ́n ṣe ń dáràn sí lamẹ́ríkà gbogbo ọ̀ràn lóríṣiríṣi àtẹ́tọ́ gbọ́rí àtẹ́tọ́ gbọ́rí láàrin ìṣẹ́jú kan lamẹ́ríkà èèyàn mélòó ni wọ́n ń pa lọ́nà àìtọ́ láàrin ìṣẹ́jú kan lamẹ́ríkà èèyàn mélòó ni wọ́n ń fipá bá lò láàrin ìṣẹ́jú kan lamẹ́ríkà èèyàn mélòó ló ń ṣe zìnà wípé òun àtobìnrin àwọn jọ fọwọ́ sí pé káwọn ṣe láàrin ìṣẹ́jú àyá lamẹ́ríkà èèyàn mélòó ni wọ́n ń gbájú ẹ̀ gbogbo eléyìí wọ́n ṣèṣirò wọn á wò pé ẹsẹ̀ míì tí wọ́n ń fi ìṣẹ́jú kan kí wọ́n ti ń ka adúrú èèyàn ti ń dá lamẹ́ríkà àrírú èèyàn yóò dárú ẹsẹ̀ yẹn lọ́dún mẹ́wàá ní Saudiya ọdún mẹ́wàá àrírú òǹkàyún dárú ẹsẹ̀ yẹn ní Saudiya nígbà tó ṣe pé púpọ̀ nínú àwọn ẹ̀sẹ̀ tẹ̀ ń tún dárúkọ pé wọ́n ń dá lamẹ́ríkà yìí wọ́n àti ẹ̀ darí ní Saudiya kí ló wá kàn. irú ìlànà si orílẹ̀-èdè kínní kejì ń tẹ̀lé àwọn eléyìí àwọn ń tẹ̀lé òfin eléyìí tí àwọn aṣòfin wọn àwọn èèyàn bíi tiwọn tí wọ́n gbé kalẹ̀ lábẹ́ ìjọba àwa ara wa democracy torí ìjọba àwa lórí ara wa gbọ́wọ́ ara wa ìní democracy ṣùgbọ́n ìjọba tí wọ́n lò ní asaudiya òun náà ní ṣíṣe ìjọba lórí wa tó fi dórí ẹni tí ń ṣèjọba náà pẹ̀lú òfin Allah ìyàtọ̀ wà láàrin méjèèjì tí ń ṣe ìjọba lórí wa tó fi dórí ẹni tí ń ṣèjọba òun ní ìṣàyọkúrò pẹ̀lú òfin Allah ìgbà tí wọ́n lo òfin Allah ó fẹ́ẹ́ jọ wípé wọn kì í dẹ́ṣẹ̀ rárára ní Saudi yẹn ọláyé bó ṣe rí mi tẹnìkan bá jí nǹkan kan Saudi yà ládùúgbò yìí ẹ gbà pé súnjọ ni wọn àbí bàbá ńlá kù rẹ̀ dá tó lè gbé jáde ládùúgbò yìí wọn àbí bàbá ńlá kù rẹ̀ dá tó lè gbé jáde ládùúgbò yìí à ń bọ̀ síbọ̀ sípò bọ̀ sádùúgbò mi ẹ gbọ́ tí ò ní pẹ́ tí ò ní jìnnà tí wọ́n ti mú ojúmọ́ tí ò ní ṣùgbọ́n ló ń gbé lọ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ pààrọ̀ plate number báwò tani ọ̀bọ̀ pààrọ̀ lọ yí ọ̀dà rẹ̀ padà báwò talẹ́ni náà tí ọ̀bọ̀ yí padà ọ̀daràn pọ̀ nù ní ìbú àti òró orílẹ̀-èdè bó ti ṣe tóbi tó ó tóbi tó nàìjíríà lẹ́ẹ̀mejì ó tún jù bẹ́ẹ̀ lọ o lè rí mẹ́kò kán lọ́bọ̀ tómátò tó jíṣe o lè rí panalbita kan tí ó bọ̀ na páànù ara mọ́tò tó fi gbàṣe ọlọ gbàwé wa lọ́dọ̀ ìjọba mo fẹ́ tún ṣe ìwé mi mẹ́kò ọ̀kọ̀ọ̀kọ̀ béèrè panalbita rìwáyà kátó wa pé bàbá pé ń Allahu akbar gbogbo eléyìí nínú ìlànà tí Islam wà ní. bọ́mọ èèyàn náà bá ronú pé ẹ ó yẹ káwọn náà máa ṣe irú ẹ̀ torí tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jí mọ́tò yọ pọ̀ ẹ rí i pé tó bá kan ká lò ó ọwọ́ jàǹbá wọ̀. ní Nàìjíríà ń bí àwọn náà lófin kan tọ́jọ́ bẹ́ẹ̀ tó o bá mọ̀ kọ́ lọ béèrè ní abẹ́ òfin ti Nàìjíríà ń bí wọn gbà kí mẹ́kọ̀ọ́ kọ́kàn tún ṣe fún ọ wọn ò gbà kí panalbika kọkàn máa bọ páànù gbogbo ẹ ó yẹ kó ọ lọ sí traffic unit lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n fọ́ níwèé ìwé ńlọ yẹ kó o mú lọ sọ́dọ̀ mẹ́kò ńlọ yẹ kí bàbá panalbika gbà lọ́wọ́ ńlọ yẹ kí gbà yẹn wà oní gbogbo ọ̀dọ̀ àwọn tó ń ṣe mọ́tò wọ̀nyẹn làwọn ọlọ́pàá máa ń lọ ní wọ́n máa ń bọ̀ wọ́n máa bi wọ́n léèrè pé àwọn mọ́tò yìí ti jẹ́ ta ló ní wọ́n tó ṣe mọ́tò olè ló ń ṣe tó bá yẹ pé wọ́n ń lo òfin yẹn ni ọ̀bá mọ̀ pé àti jalè kọ̀bá ti rọrùn òṣùgbọ́n bí tán ti ń lo ṣẹ̀ríà gbogbo ẹ̀ náà ń lò bóòlù ti fẹ́ pààyàn tọ̀ lọ orogún ti pa orogún rí ó sì kó orogún dà sínú ọ̀rá lẹ́yìn ìgbà tó pa tó kún ó tún gbé wẹ́lẹ́wẹ́lẹ́ ó dà sínú ọ̀rá wọ́n lọ sọ sínú ibi tá a máa ń dalẹ̀ sí ládùúgbò lérò pé ta ni ọmọ torí pé kìí kìí ṣe bí kìí ṣe bí àwọn lumi tó yẹ pé wọ́n kàn máa dalẹ̀ nú ìjọba ti gbé àwọn pọnpọn ńlá ó ti gbé kalẹ̀ tí kálukú gbọ́dọ̀ dalẹ̀ fún. tó bá tó tó máa fi ọ̀dà dálẹ̀. inú pọnpọ́n láwọn ní kálukú ọmọ dalẹ̀ sí ó sì tó di kó kan ọkọ̀ tí ó gbé tí ó dà sínú ara rẹ̀ ó náà ti dé wọn á gbé odidi èèyàn lẹ́yìn tó pátán tó kún ó dà sínú ọ̀rá ó sọ sínú pọnpọ́n lérò pé ta ni ọmọ àkàrà ọmọkùnrin àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ kólẹ̀ kó dọ̀tí táwọn máa ti ń gbé tí ọkọ̀ ńlá bá ti da gbogbo ìdọ̀tí tó wà nù pọnpọ́nlá ó dà sínú ara rẹ̀ àwọn tó wá máa yẹ nǹkan tó da àwọn ọmọ ẹ̀yẹ wò kọ́mọ lọ jẹ́ pé nǹkan olówó iyebíye wà tán sọnù torí máa ń ṣẹlẹ̀ torí ìrò olówó ni táwọn bá ti wá rí nǹkan olówó iyebíye wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ kan èyí náà dàbí irú àwọn jàlábí àti wọ́n wọ̀ àlòkù jàlábí àwọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n máa kó nú gbalẹ̀ ń bòmí. ìgbà lérò pé torí gbalẹ̀ ni wọ́n rà ọ́. àkàràmọ́kùnmọ́lá bí àwọn ti tú ọ̀rọ̀ àmì wọ́n bá gbà pé tí èsì èèyàn ni inú wọn kún wẹ́lẹ́wẹ́lẹ́ yìí. Allahu nínú àánú ẹ̀ àwọn olùṣèwádìí tí èèkánjú. E wọ́n bẹ ebe yìí náà lẹ sọ pé ẹ fẹ́ lo ṣẹ̀ríà ẹ wàláhì wọ́n sì mú obìnrin tó ṣiṣẹ́ torí di eléyìí ẹ rí i pé ká máa ń ọ̀dà ìjọba ò lo ṣẹ̀ríà àwa fúnra ara wa ohun kankan bẹ títí kókò bùkátà ìjọba ọ̀jalè tó ń gbélé bùkátà àjọba náà ọgbọ́dọ̀ ní wáàzì ọ̀ǹdìní tẹ̀sí tí máa lé ní jìnnà sẹ́sẹ̀ tí nǹkan máa sọ fún ọlẹ́mìíràn má o má wọ ìwọ ni o là ń pè ní wáàzì ọ̀ǹdìní ni àmọ́ tẹ̀sí wọn náà gbọ́dọ̀ máa rí rẹ wípé à ń pè ní an-nafsu al-lawwama ẹ̀mí tí máa báyàn wọn náà gbọ́dọ̀ rí lẹ́mìí rẹ̀ ẹ̀yin máa yé kí àyè àti ṣèbàjẹ́ yọ sọ́mi yàn jẹ́ pé kò ní ṣe é látàrí pé ń bẹ̀rù Allah ẹ̀yin máa yé téèyàn wà ń pò pé kọ́ da nǹkan rú kọ́ ba nǹkan jẹ́ tí ò ní ṣe bẹ́ẹ̀ nítorí pé ń bẹ̀rù Allah kí ló fẹ́ sún adé di zina kí ló ti fẹ́ ṣe zina ọmọ ká bàá mà láéláé ni níṣẹ́ ó ṣe zina ó wá doyún ìgbà tó doyún wọ́n sáni dandan dandan ọgbà ọmọ zina náà ni tọ́wọ́n pé bàmídìí láéláé ló ti lẹ̀ mọ́ gbogbo ìgbà tó bá ti rí tọ́mọ máa ń ṣe bàbá bàbá ó ń kíta ní bàbá àsọnu lórúkì ìṣẹ̀lẹ̀ náà sọ pé ìṣe bàbá bàbá kí bàbá nìwọ bàbá zina kìí ṣe bàbá ṣọ́ra fún zina ọkọ ni kò ní arábìnrin yìí oníwà nàbì sallallahu alaihi wasallam ó ti ṣe ẹ̀ṣẹ̀ tí ìbáwí rẹ̀ já sí pé kẹ́ pa mí wọ́n fẹ́ kẹ́ pa mí anabi sallallahu alaihi wasallam wọ́n ránṣẹ́ pa lámòjútó obìnrin yìí bàbá rẹ̀ àbáwọn èèyàn rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ wọn kò kúkú lọ́kọ zina ló ṣe ẹ̀yin wọn á béèrè pé kí ló dé tànàbí òní kọ́ mẹ́lẹ́rìí wa ṣé ọ̀yẹ́ kànàbí òní kọ́ mẹ́lẹ́rìí wa wọ́n ní jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun lẹ̀rí tó ga jù kéèyàn jẹ́wọ́ mu nǹkan báyìí lẹ̀rí tó ga jù kò bùkátà rí ẹnìkan sọ pé ìmú ẹran tó wà nù sásùn jẹ́ èmi mo ẹran tó wà nù sàṣù jẹ ni sọ pé ọmọ ẹlẹ́rìí wa ó mú ẹlẹ́rìí wa ká tó lè gbọ́ gbọ́ torí àwọn ìgbà ọ̀rọ̀kọ̀rọ̀ gbọ́ ó dàbí ìgbà tí nǹkan ṣe yín ṣe nǹkan ìyẹn ara rẹ̀ kà ó ni mo ẹran tó wà nù sàṣù jẹ ẹ̀yin wa èyí sábà parọ́ mọ́ra rẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà ló ti sọ lẹ́yìn náà obìnrin tó múra rẹ̀ wáyé kó tó di kó ṣàlàyé àwọn sàhábà ti ń bẹ́ńbẹ́ gẹ́bí Imran ibn al-Husayn wọ́n rí kó lóyún mi tó yóò bá débì kan kì í ṣe gbé pamọ́ mọ́ yóò tayọ ara rẹ̀ síwájú ni gbogbo ẹni tó bá ti róbìnrin tó lóyún yóò dà mà torí ẹ̀ ó lóyún oyún tó ní oúnjẹ tó ní ẹ̀rí máa jẹ́ mi nsó táà fi mú yàn tí ò jẹ́wọ́ pé mo ṣe zìnà táà sọ pé ó ṣe zìnà nígbà tá a bá ti mọ̀ pọ́ lọ́kọ bóò ló ṣe lóyún láì lọ́kọ torí pé oyún kì í ṣàdédé gan mọ́ni lára onínú òfin ṣẹ̀ríà wọ́n ní nínú kọ́ jẹ́wọ́ àbí kẹlẹ́rìí mẹ́rin kan jẹ́rìí lé ọ lórí kó o ṣe zina àbí ká róyún nínú obìnrin tí ọlọ́kọ tí o sì sọ wípé ọ̀nà tó bí ìṣújú ìlẹ́ni tí ọbọ̀ ń lò fi bọ́ ń lò òun ṣe zina ó rò pé ìyàwó ni màá tó ń sùn sórí ibùsùn rẹ̀ ó délé tàì délé lọ́ba kọlu òun kí ni wọn náà wá débi kó sùn lórí ibùsùn bùsùn karambani. ìrẹ́ kọ́ máa kọ́ máa fòpin sí irú rádaràda yẹn gbàtọ́ wọlé rẹ ọba pọ́ rẹ ìyàwó rẹ ọ wọlé ìgbà tí ó sì tún dé orí bẹ́ẹ̀dì yín lọ́lọ́ sùn á kọ̀ báwí má tún ẹ̀wò má láyé ẹ̀ àmọ́ ti ń bọ̀ torí di eléyìí obìnrin yìí wá toyúntoyún ọ̀nàbí wa sọ fún bàbá rẹ̀ abẹ́ni tí ń gbọ́dọ̀ rẹ̀ pé ahsan ilẹ̀ ìhà ẹ máa ṣe dáadáa sí o tẹmọ kí ní ìsìn gbígbà tí wọn ti gbọ́jọ́ kú ni ẹ̀yìn ẹ àpò òkúkú wúlò mọ́ pípa náà wọn kúkú pọ́ ọ̀yọ̀yọ̀yọ̀ gbogbo sẹ́tò tí bá ń ṣe láyé ọ̀yọ́ kí wọ́n máa fún gíla kí wọ́n máa fún pọnpọ́gbé kí wọ́n máa fún lóko láti ro kí wọ́n máa fún lẹ́kọ́ kí wọ́n máa fún kótó gbẹ́ kí wọ́n máa di ẹrù tí ò ní lè gbé kí wọ́n máa dèrò torí pé wọ́n kúkú pa ọ́ náà ni anábìnrin ẹ̀ máa ṣe dáadáa sí i. فإذا وضعت تبات وابدما islam dáa gan o fẹ́ràn pé oyún tó ní ẹ̀ṣẹ̀ ni àmọ́ kí lẹ̀ṣẹ̀ ọmọ ìgbà tí wọ́n múra rẹ̀ wá ní ìsìnkú ṣe jìnnà kí wọ́n fọ ọmọ kí wọ́n pọ́ ókè bóòlù láti pa ọ́ tọmọ náà ò ní kú. wàá fi ti ewúrẹ́ ṣàpèjúwe náà tí gbogbo ewúrẹ́ tó lóyún àgùntàn tó lóyún màálù tó lóyún àkúnmí tó lóyún iná làádùn àfi ká gún wọ́n yẹ pé ńgbà tá a ju tá a gún tán ọmọ rẹ̀ tó wà nù rẹ̀ náà kàn jáde láàyè ni à ó sọ̀rọ̀ ìdá mẹ́sàn-án nínú mẹ́wàá ti àwọn oyún wọ̀nyún tẹ̀ ń bá ti ń dùn ya wọn tẹ̀ ń gún ya wọn tí wọ́n kú làwọn náà kú. Orí àlànàbì sallallahu alaihi wasallam ló fi sọ pé zakatul janini zakatul um. dídú ọmọ ẹran tí wọ́n lóyún rẹ̀ òun náà ni dídú ń bù rẹ̀ ìyẹn ni pé bá ti bá bá ọmọ nínú ìyá rẹ̀ kó ti kú ẹ ti dú ọ̀nà bẹ́ẹ̀ ní títí ń sáyan ẹran ìyá tẹ̀ ń gé ẹran ọmọ náà kẹ́ máa jẹ ẹ̀yin haram tí ọkàn rẹ bá kọ̀ ọkọ̀. àmọ́ kìí ṣe haram a kìí sì ṣe nítorí ọ̀sẹ̀ ní haram ní haram àmọ́ bá a di bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ sìn wá. torí ẹ̀ àti yẹ́ran àtọ́mẹ́ran tó bá kẹ́ dúyà lẹ́wọ́ abọ́mọ kó ti kú dídú tìyá ni dúdú tọ́mọ. bẹ́ẹ̀ náà làwọn èèyàn báwo nìyá ó ṣe jẹ́ pa apá apá ni o asọ́lọ́kọ̀ títí tó fi kú lọ́mọ rẹ̀ ó sì sẹ́kù láàyè tí ìyá bá fọwọ́ rọrí kú kìí ṣe gbogbo ìyá tó fọwọ́ rọrí kú láboyún kú rẹ̀ kò ní jẹ́ ikú fọ́mọ rẹ̀ àwọn ọmọ èèyàn tí ìyá bá ti kú léyìí tó wọ́pọ̀ jù ọmọ náà kú torí ẹ̀ náà sọ pé ìyá kú ṣùgbọ́n àtúrí tí ọmọ ń rúra tó ń já fàtìfàtì nítorí pé oyún yẹn ó ti wà nípò kó ti dèèyàn ó ti kóṣù mẹ́fà jù bẹ́ẹ̀ lọ ọmọ wa ń jẹ́ pàtìpàtì kó ń fẹ́ jáde ṣé á gbà pé kí wọ́n lakùn obìnrin yìí kó fi gbọ́mọ jáde àbá àmì gbà á gbà pẹ̀lú májẹ̀mú òun náà ní kó jẹ́ pé àwọn ẹni tó máa ń gbàbí àwọn ẹni tó ní ìrírí tó pọ̀ wọ́n fi yé wa ikú pẹ̀lú kòtọ́mọ yìí wà àti bí ti ṣe ń já fàtìfàtì yìí àti iye tó ti dọ́jú orí rẹ̀ níkùn ìyá rẹ̀ yìí tó bá jáde yóò yè insha Allah tó bá fi dá wa lójú báwọn láti gbà pé kí wọ́n lakùn yá wọn. wọ́n ní ó ṣeéṣe ó tún ṣeéṣe ó ṣeéṣe kó yè ó sì ṣeéṣe kó kú kí láwùjọ wọn gbọ́dọ̀ lakùn rẹ̀ tá a bá lakùn rẹ̀ yóò kù wọn gbọ́dọ̀ lakùn rẹ̀ ìyẹn ni pé ẹ̀kan nínú oríṣi ọ̀nà mẹ́ta ọ̀hún láti gbà pé kí wọ́n lakùn rẹ̀ kí ló dé nítorí pé tẹ́ ẹ bá ti lè lakùn rẹ̀ tọ́mọ òye ẹ ti fìyà yùn sẹ̀sìn òfin ẹ̀sìn Islam ti sọ yìí pé mùsùlùmí ẹni àpọ́nlé ni a ò gbọ́dọ̀ fi sẹ̀sìn láàyè àbí lókù. tá a bá ti wá gbà kẹ́ lákun rẹ̀ nígbà tó máa ń já fàtìfàtì nígbà tá a ti gbọ́ pé ẹ sọ pé ó lè yè ó lè má yè bàtà gbọ́ tẹ sọ pé kò lè yè ẹ gbọ́dọ̀ lákun rẹ̀ tá a wá gbà kẹ́ lákun rẹ̀ ń gbà wọn tí lẹ́yìn ìgbà tó bá wá di wípé a fẹ́ ìyá wọn láwọn àníkẹ́ lákun nítorí kí ọmọ ó lè ní sàárè tiẹ̀ lọ́tọ̀ níbo ń bẹ̀ mo rò pé ń yé yín níbo ń bẹ̀ á lọ sí pẹ̀lú oyún yìí nítorí pé ẹ̀fẹ̀ ti sẹ̀sínù ọmọ ti kú ẹ̀wọ̀n ńlá kùn ya pé kìnnì àbí tó bá pé àṣà lẹ́yìn bá ká sẹ́mu pé àṣà kìí sì mà àṣà ìmà kankan kọ́ ló bí àṣà tó o bá mọ̀ kọ́ mà ìjọ ń pè láṣà òun náà ní pé bá a ti máa ṣe nù àwọn bàbá wa ń ṣe àwọn ọmọ gbà lọ́dọ̀ wọn àwọn náà tó fi lé ọmọ wa lọ́wọ́ àwọn ọmọ wa náà fi lé tiwọn lọ́wọ́ àtijọ́ tá ń sì fi ń ṣe àárá burú rẹ̀ àárá ìdá rẹ̀ ẹnìkan ò sì wá kó sí káì ẹ̀sìn ń ṣe báwọn àwa ń ṣe lọ bẹ́ẹ̀ nítorí wọn máa ń pè lásán kìí ṣe mà ní máa bí àṣà torí ẹ̀ ló jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣàwà tó máa gbé sórí àti ẹ̀mà ìmọ̀ sọ pé kò wúlò ìranù lásán kódà kò sì ṣẹ̀jẹ́ ìmọ̀ ẹ̀sìn tó ẹ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣà ni wọ́n fagilé ìmọ̀ tẹ́ ń kọ́ nípa science and physics and chemistry mathematics geography history onóòfin hàn yín pé gbogbo kìíní is just rubbish tánú sẹ́tì sọmẹ̀sì torí ẹni tóbìnrin bá ti wá kú pẹ̀lú oyún yẹn Islam sọ pé àlọ́ sí wọn papọ̀ ni. nínú àṣà àwọn sọ pé àwọn yọ ọmọ lọ́tọ̀ kó lè bá a dá ní kó lè dá wà jìnnà sí ìyá rẹ̀ torí kó má dàkú fà ẹ gbọ́rọ̀ ṣé mà ló bí pé yọ dàkú fà yìí sì mà àròsọ lásán bóyá nbìkan wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí nígbà tí gbé ìyá lọ sí pẹ̀lú oyún. kọjá pé wọ́n sin ọ̀pẹ́ kò jìnnà lọ́kọ ìyá náà bá tún kú ọ̀pẹ́ kò jìnnà ìní àbúrò ọkọ náà bá tún kú ọ̀pẹ́ kò jìnnà ẹ̀gbọ́n ìyá tó kú òun náà bá tún kú wọ́n ní tọ̀ bọ́yá ìgbà tá a yọ oyún rẹ mọ̀ pé abẹ́ bọ́yá náà ni kò sẹ́ẹ̀lì tó lè mú dání lójú bọ́yá àìyọ oyún lọ́tọ̀ ló jẹ́ káwọn èèyàn máa kú wọ́n máa rí lura wọn báyìí gbogbo ẹ̀ lábẹ́ bọ́yà ni òfin ẹ̀sìn Islam ó ní ẹ lọ sin ọmọ pẹ̀lú ìyá rẹ̀ papọ̀ ni bóòlù á sì sin wọn papọ̀ sẹ́nìkan ò ní kọ́ papọ̀ sálùkìbìlà nítorí pé wọ́n máa nínú ìyá rẹ̀ òun máa ń kọ̀yìn sí ibi tínú ìyá tọkọjú sí ni òun kọ ìpàkọ́ síbi tí oyún ìyá rẹ̀ kọjú sí àwa sì ń fẹ́ pé gbogbo òkúta bá sin lọ́jọ́ mùsùlùmí ká dojú rẹ̀ kọ alùkébìlà báwo la ti wá fẹ́ sin ìyá toyúntoyún agbọ́ ọ̀yá a lè dojú ti ẹ̀kọ́ alùkébìlà báwo la ti wá fẹ́ yí ọmọ nù ìyá rẹ̀ ọ̀sẹ̀ntọ́bíọ̀ ibi tó kọjú náà ni ó kọjú láti lọ sí pẹ̀lú ìyá rẹ̀ kí wọ́n wọ́n ní ìdájọ́ ìyá ti mú ọmọ gbàtà ti dojú ìyá kọ alùkébìlà àjẹ́ pé alùkébìlà náà ni ọmọ dojú kọ rúfin ṣẹ̀rí àsọ yìí pé àtàbíù tàbíù gbogbo nǹkan tí wọ́n ti ń tẹ̀lé nǹkan kan ìdájọ́ ti ń tẹ̀lé ni ọgbà àyàfi tó bá jẹ́ pé ìyá òun oúnjẹ oúnjẹ kìtàbíyà bí yahudiya tàbí nọsiraniya ètò lu àgbà pé wà mùsùlùmí lè fẹ́ ọmọ ìwọ ọkùnrin tó jẹ́ mùsùlùmí ni bàbá rẹ̀ a sì máa fún ọmọ nídàájọ́ ẹ̀sìn bàbá rẹ̀ a jẹ́ pé obìnrin yẹn o ìtàbíyà ni tó lóyún mùsùlùmí sínú tàbá fẹ́ síbò láti kápórí àwọn mùsùlùmí wà báyìí orí tí àwọn kò fà ọwọ́ àbá àwọn àgbẹ̀ òkú obìnrin wa tí agbede méjì orí tí a méjèèjì kò ní jẹ́nu orí tí àwọn mùsùlùmí kò sì ní jẹ́nu orí àwọn kèfèrí torí pé omi gbóná dàpọ̀ má tutù bá. àwọn akọ ìpàkọ́ ọ̀yà wọn akọ sálùkìbìlà torí pé tábà ti kọ ìpàkọ́ ìyá sálùkìbìlà ọmọ ti ṣe kíni ó ti dojú pàlùkìbìlà tó bá ti ṣe ń bẹ̀rẹ̀. tẹ́lẹ̀ bá yé wa anabi sallallahu alaihi wasallam ó ní ẹsẹ̀ dáadáa sí ìyá lọ́sẹ̀ tọmọ ti jẹ́ tábà ní àsìkò tó sì wáyé náà ní yájóyájó láì fàsìkò ṣòfò náà láti pọ́n sọ lóko pa ọmọ ẹbí alábàáwọn yóò di tànà ọmọ farakata anabi sallallahu alaihi wasallam ní tó bá ti bí ma ẹ bá mi mú wa wọ́n ní lẹ́yìn ìgbà tó tún bí ma anabi tún fún wa lásìkò tí ó fi re madébì kan tọmọ ó fi lè yè kí lẹsẹ ọmọ tẹ bí gba zina ó wọn ṣẹ̀ṣẹ̀ kankan ọkùnrin àtobìnrin tó ṣe zina tó ti bímọ lọ́daràn ṣùgbọ́n wọ́n fi tiwọn náà kó bá lágbọ́n wípé ọmọ yẹn ò ní ní bàbá tí ó jogún ìyá nìkan ni ó ní lágbọ́n míì lọ́dọ̀ àwọn fọkànháwò kan wọ́n nírú rẹ̀ kò yẹ ká jó ṣe lè má mú torí pé lè má mú ó kó wà nípò pé wọ́n bẹ ní ẹni tó dáa jù láwùjọ tọ́mọ zina lọ́wọ́ dáa jù tọ́mọ sọ̀rọ̀ sí fún akẹ́kọ̀ọ́ ní bàbá tiẹ̀ wọ́n mọ zina yìí àbùkù ni àléébù ni torí di eléyìí àmọ́ kí wọ́n lè fẹ́ tiẹ̀ láti wá sọ pé hàn fún àtúnṣe pé zina ní bá bọ̀ wáyé ẹ kúkú pa wọ́n papọ̀ rárá o tọ́ gbàtàn amúdé ànábì pàṣẹ fashuddat alayha thiyabuha aṣọ rẹ̀ wọ́n so ma la dáadáa kí ló dé nítorí pé obìnrin obìnrin tí ọwọ́ ìyá bá dùn pàápàá jùlọ òkò la ni wọ́n sọ ni ó ṣeé ṣe káṣọ túmọ̀ la àwọn òsì gbọ́dọ̀ ti torí pé ìdẹ́sẹ̀ náà lọ́sẹ̀ pípa fẹ́ pa káwá gbà tó bá wò rárá o àwọn mùsùlùmí sọ máa o wọ́n ń sàmúgbò o. orúkọ gbogbo orú àwọn èdè èdè amúgbó ni ń pé tó bọ́ wò orí fífa la fẹ́ pa tẹ́lẹ̀ náà àwọn kọ́ ni mùsùlùmí wọ́n fẹ́ sọ iyì rẹ̀ fún títí tí ò fi kú fi sọ aṣọ mọ́ lára kódà gan àwọn fọkànhá ò ń sọ pé kápóbìnrin ṣẹ̀ yẹn wọ́n gba ìbáwí sọ pé adájọ́ ní ó kàn pé gbogbo ń tọ́ rò pé ká ṣe fún ìyẹn ni pé ẹ̀sẹ̀ yẹn ò tó èyí tá a lè fi ìyá onígbèdéke tó lù á ti dá jẹ́ à ń pè léyìn ní tàzír ìyá tá fẹ́ fi hàn létí adájọ́ wa ni kí wọ́n lọ lù lẹ́gbàá mẹ́wàá tọ́lájọ́ pọ̀kùnrin wọ́n ra mú ọ̀sẹ̀ gbà fún kò sí wàhálà kankan àmọ́ obìnrin wọ́n sọ pé wọ́n lọ wá àgbà apẹ̀rẹ̀ ẹ dé pẹ̀sì tó bá dé pẹ̀sì ẹ wàá rẹ̀ lómi máa sọ pé kóbìnrin jókòó lórí ẹ̀ tó bá jókòó orí apẹ̀rẹ̀ tó jókòó tó ń ti pẹ̀tà ti rẹ̀hùn lámọ̀ á ti ẹgbà fún un ànínà lórí o ànínà lójú o ànínà láyà o wọ́n ní kí ló dé tàbí gbọ́dọ̀ ṣe gbogbo ìpalẹ̀mọ́ yìí bàtà fẹ́ nà ọkùnrin tẹ́ sọ pé ká ṣe bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àsọ pé ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin ibi táà ń ti ń lò ó lè tọ́ ara tọ̀ tó bá wá tọ́ ara táà jẹ́ kó jókòó lọ́nà tẹ̀ sí ní dàmọ̀ pé ìtọ̀ ni àbí tọ̀kọ̀ ṣé tá a bá nà ká ní máa fi ṣe yẹ̀yẹ́ kíkẹ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹgbàá mélòó ló ti jẹ tó ti ń tọ́ ara ha àmọ́ ní ìsìn tó bá jókòó lórí apẹ̀rẹ̀ tá a sì ti rẹ lómi tẹ́lẹ̀ ẹ̀yin ò ní mà ṣé omi tí adàsí pẹ̀lú másọ rẹ̀ tútù ní àbọ̀tọ̀ ara ètò bá rí ọjọ́ kọ̀ọ̀kan torí ká fi bòlá àmọ́ wọ́n pin tó ara tó eléyìí túmọ̀ sí pé obìnrin wọn ò sọ aṣọ ọmọ lára torí ìbẹ̀rù wọ́n mọ̀ jẹ́ kí aṣọ yọ fàyàmọ́lá a ní nǹkan kan ṣe pẹ̀lú pé a fẹ́ rí díẹ̀ kò sí nǹkan kan tá a fẹ́ ṣe pẹ̀lú pé ká rí hòhò rẹ̀ wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ni eléyìí tó lu aṣòfin pé wọ́n sọ ló kò pa àwọn ọ̀wá fẹ́ tàtàrà a mú òfin Allahu ṣẹ káwa náà tún ṣẹ nítorí pé tá bá fi ilẹ̀ báyẹn tá sọ bá túmọ̀ lára tó di pé gbogbo ara rẹ̀ wọ́n ń rí ẹ dákun kí fẹ́ pè é eléyìí jẹ́ tẹ̀yìn tẹ̀ ń ṣe rúkúyá ọ̀fẹ́ ṣe rúkúyá fóbìnrin ọlọ́kọ kọ̀ lọ́kọ ọ̀ gbọ́dọ̀ dá rúkúyá ṣèṣin ọ̀ gbọ́dọ̀ dá rúkúyá ṣèṣin tó bá lọ́kọ ọkọ rẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ àìsí ń bẹ ọkọ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbábúrò rẹ̀ lọ́kùnrin ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ tí ọba lọ́kọ náà ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ lọ́kùnrin wọ́n gbọ́dọ̀ wà nù. nítorí pé ẹni tẹ́ ń fẹ́ rúkìá fún tó bá pẹ́ àlùjànnú lọ fọwọ́ bá lóòótọ́ tó bá ṣàdúrà débi pé àlùjànnú yẹn kéwú tẹ̀ ń ké ó nílá egun burúkú ọ̀yọ́ sí ẹni tẹ̀ ń ṣe rúkìá fún yọ yí àyín lẹ́nu pé obìnrin ni egun rẹ̀ ó lè ju tirú rẹ̀ tirú rẹ̀ márùn lọ lọ́sọ̀ tó bá gbọ́ ọmú báyìí à ọmọ wò pé kí láadé ṣùgbọ́n náà ti mọ̀ pé kìí ṣe lásán lásìkò yìí tẹ bá tó tẹ̀síwájú pẹ̀lú rúkìá tó bá dùn tó ń ró ó lè máa jà fátifáti débi pé aṣọ lè bọ́ lára rẹ̀ ó lè tí aṣọ dànù ìwọ tọkọ rẹ bá ń bẹ ń bẹ àbẹ́gbọ́n rẹ lọ́kùnrin àbí lóbi wọ́n lè dì í mú dáadáa tí òfin ní lè jà báwọn dèpòdépò pé yóò tura rẹ̀ sí hòhò kí láǹfààní tí wọ́ tó ń ṣerú píá tó o fẹ́ mú nínú pẹ́ni tó ń ṣerú píá fún orúkúyà tọ́lá débi kọjá pàtìpàtì tú aṣọ dànù kúrò lára ọwọ́ rí òwò rẹ̀ kí láǹfààní tí wọ́n fẹ́ mú bẹ̀ tó bá pọ̀ níbẹ̀rù Allah ṣé báànú lọ fẹ́ sí kọ́yẹ́ pọ̀ tàtàrà pọ̀ fẹ́ sànù tó dáhùn tó fi wá jẹ́ pé ńgbọ́ ti ṣerú pé á fún lọ́ba gama lọ́rùn ọ̀fẹ́ náà nì ọ̀rọ̀ pé wọ́n fẹ́ tó ń sọ àfikọ́ gba ìyàwó yàwó. káti ẹ̀ pé kò tí ì kí ni tiẹ̀ pẹ̀lú pọ̀ fẹ́fẹ́ tẹ́rù òní máa ba àwọn èèyàn nísìn láti gbé obìnrin wá sọ́dọ̀ gbogbo ẹni tó ti ṣe rúkìá fún ó ń rùkìá tà wọn. so aburú ńlá ni ṣebí sí àánú oní rúkìá yẹ jẹ́ iṣẹ́ tó mo fẹ́ ṣe ọmọ ìyá mi mùsùlùmí láǹfààní ló kí rúkìá jẹ́. èsì pé ká máa lò ó láti fi tẹ́ ìfẹ́ inú wa ẹlòmíì ò tún máa sọ fún kìnìyàn pé tí ọmọ pé nǹkan ẹ ti ń ṣe ọ ti pẹ́ ò sì gbádùn àfìgbà kan tó gbé ọ wádùn òun tó àwọn máa ń dáwọn tó lè ṣe tí nǹkan yẹn ó fi padà ọ tó ọba gbà láti fẹ́ ọ yóò sọ débi pé bàbá àti ìyá ọmọbìnrin wọn rí i pé kò sí ìbùyẹ̀sí ọ̀yọ́ àfẹ́ ẹ̀ torí àwọn ọ̀fẹ́ níwèrè lọ́mọ ẹ̀já bẹ̀rù Allah ẹnjẹ́ sí ọmọ ọlọ́mọ ó lè sí ọmọ tí ń nà ọ́ ẹ sì lè ṣe ṣe é ṣe kọ́ mọ́ gbọ́gbọ́wọ́ yín kẹrù dáhìn náà ń ṣe sí ọmọ làkejì yóò dùn mọ́ yín kó ń ṣe sọ́mọ tí ń ẹ̀já bẹ̀rù Allah ẹ̀já bẹ̀rù Allah àṣọ tàwọn onídírámà ọ̀ àwọn onídírámà àǹjànú fọwọ́ bà ọ́ láwọn obìnrin wọ́n wà ó tẹ́kùn àtọkùnrin yẹn wọ́n ti gbọ́ ní ọ̀rọ̀ wípé kọ́ fẹ́hùn bóyá ọkùnrin ní pé kọ́ fẹ́hùn bóyá obìnrin ló ní kọ́ fẹ́hùn wọ́n ti wá fura mọ̀ pé bàbá àwọn ọ̀gbà bàbá obìnrin ọ̀gbà tó bá ti wá ṣe sà obìnrin kò tún dé o yọba máa gbára dálẹ̀ yọba máa gbé kíní kan wọ́n bá pẹ́ ah àǹjànú ti ń dà láàmú tó ti dé bí àǹjànú ti wá ń dà láàmú tó kò ní pàdánù làákàyè lọ sí di pé ọ̀dọ̀ àfáàmú fún ni o ọ̀dọ̀ àfáàmú fún báwo ìwọ tó rí rẹ ti ń dàrú lọ kó ló ṣe mọ̀ pọ́dọ̀ mú fún ni kí wọ́n gbé ọ lọ. à ń torí pọ́n àti mú fún ni wọ́n jọ ní guild tó bá ti wá gbé tó bá gbé lọ ọ̀dọ̀ ẹlòmíì ló tún bá ṣe pé kíní wáù wáù wáù yóò tún fún àpá lọ́rùn pé kíní tí wọ́n mú fún Allahu akbar oríṣiríṣi drama lọ́wọ́ àlàyé tó bá ti wá gbé dọ́dọ̀ mú fún tó ah, olówó rẹ̀ ọlọ́kọ̀ rẹ̀ olólè sọ́kọ̀ gbogbo ní ṣe ìrọ̀lásán ẹ̀yin ò ní mọ̀ pé dírámà ni tẹ́ máa ti ń pẹ́yìn dàtà ìpẹ́ ìlú ọba wọ́n kọ́ gbára wọn ni pé tí wọ́n bá wọn wọn mọ̀ òun ṣe fún wọn tí wọ́n gbà wọ́n máa ti ń gbé lọ́dọ̀ mu òun ra mú mi rúkìá ń bá tẹ̀ lọ. la ilaha illallah ẹja bẹ̀rù allah kárántí pé nínú ìròyìn jọ́ọ̀gbìn dàlùkìyàmù òní yawma ọjọ́ tó lu ọgbẹ gbogbo nta ìgbé pamọ́ olùwàdàkù ṣàánú tiwa lọ́jọ́ tásìrì ó tù yìí ṣàánú wa fún wa ń sẹẹrẹsẹ wọn sì wá lọ́kàn nínú àwọn ẹni tó dúró tì ní gbangba lùkúyà mọ akramakumullah kí láǹfààní tó fẹ́ mú bẹ́ẹ̀ nítorí ọba ti láàánú gbogbo àwọn nǹkan yẹn kọ̀yẹ́kọ́ máa ṣe kọ̀yẹ́kọ́ máa ṣe rárá báyìí. wọ́n di aṣọ ọmọbìnrin yìí lára aṣọ rẹ̀ tó wà náà anábì pàṣẹ wọ́n sì sọ lóko títí tó fi kú. ẹ̀yin dẹ́n sọ pé kò sí ká sọ onídìínà lóko nínú Islam èké yín ọ̀kan nínú àwọn ẹ̀rí tó fi hàn pé èké yín àlèmá Muslim ló gbá dìtì jáde àwọn àdìtì tún pọ̀ àdìtì máàrìs náà tún wà. lọ́wọ́ bá nàbí sọlá àṣọ làwọn ṣe zina ànábì tó kọjú síbi omi ó tún lọ́ọ́ bá àlọ́ ń ṣe zina ànábì tó kọjú síbi tọ́kọ̀ pàkọ́ sí ó tún bá ó ń ṣe zina ó tún kọjú síbi ó tún lọ títí wọ́n ní ní àdójúkọ ànábì àlùsá àṣọ orí ti dàrú ni olórí òun ó ṣe wèrè rí ni ó lòun ṣe wèrè rí kí sallallahu alaihi wasallam ẹ̀yìn rẹ̀ lànà ìwà nìkan lọ sọ lóko. gbogbo àwọn àdéhùn wọn pọ̀ débi pé àwọn olùmọ́ni àwọn àdéhùn yẹn pọ̀ dé haddu tawatur wọn pọ̀ débi tí àwọn ẹni tó gbà wá pọ̀ tá a lè pẹ̀lú wọn ló pòrọ̀. tẹ́lẹ̀ ìbáyé wa ọ̀kan náà rí mi sẹ́yìn fẹ́ ṣe zina ni tí fi ń ta yín la ẹ̀yin ti jẹ́ adélébọ̀ zina ò sì tán yín wọn ń ta yín la ìjọba táwọn bá ní kí wọn máa wọn máa sọ wọn lóko náà nìsín gbogbo àwọn náà wọn sọ lóko ìbẹnu kẹ jáwọ́ mbẹ kẹ má ṣe má lẹ́yìn náà nàìjíríà ń bì sẹbi wọn ló ṣẹlẹ̀ à kí wọn ní báyìí lẹ́rù ẹ̀rí ọkàn náà ni pé o ti dáràn eléyìí tó di pé wọn sọ lóko kìí ṣẹ̀kan kìí ṣẹ̀ méjì lọ dánilé ayé o sì jìyà rẹ̀ láyé. ọmọ abẹ tahtal mashi'a lọ́jọ́ gbẹ̀ndà al-qiyam lábẹ́ gbólóhùn abá ti fi fẹ́ torí ẹ̀ thumma salla 'alayha lẹ́yìn kan sọ lókùtàn anábì wa fi salatu janaza sí lára. ìparí àdéhùn yìí wọ́n ní kí Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n sọ fún anábì sallallahu alayhi wa sallam ó ní tusalli 'alayha ya nabiyyallahi wa qad zanat ó ń ṣe sọ láti sí lára. lẹ́ni tó ṣe pé zina ló ṣe báwa náà ṣe wí nù ìwà ànábì sallallahu alaihi wasallam ó ń zina lẹ́ni tó ń ṣe salatul janaza sílá ẹ bá ti sílẹ̀ fáwọn èèyàn nì. ànábì wa sallallahu alaihi wasallam ànábì wa ni lọ́kọ́ laqad tabat tawbatan law qusimat bayna sab'ina min ahli al-madinati lawasi'athu ó ti túbà o. ní tútú bá tó ṣe pé tí wọ́n bá pín fún àádọ́rin èèyàn nínú àwọn ará Madina ọba tó wọn ọba kárí wọn ará Madina wọn tó pé o èyí sára ìlú mi o èèyàn àádọ́rin èèyàn seventy tí wọ́n bá pín tútú bá rẹ̀ fún wọn ọba tó wọn ní tútú bá ẹ wá ní kí ló dé tí mò ń ṣe sọ láti sí lára wàhálà wàjẹ tẹtẹ ọba tẹnu afdala min an jadat min nafsiha lillahi ta'ala wa Umar torí tútúbà kan tó tó fífira rẹ̀ lẹ̀ tó fira rẹ̀ lẹ̀ fún Allah kò sí tútúbà tó tó òun lọ́ máa máa múra rẹ̀ wá òun ló sì ní tó ń ṣe tó ń ṣe ni ó ti mà dájọ́ rẹ̀ ó ní ẹ mú sẹ́lẹ̀ mi lórí tútúbà tó ga jù lọ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé zina kabiratun min al-kabair ẹ̀ṣẹ̀ ńlá ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ọ̀kan nínú tá a máa fi dá a mà ọ wà nù hadithi òun náà ni téèyàn bá ti sẹrú ẹ yóò jìyà báyìí ìjìyà zina sẹni tó di adélébọ òun náà ni kí wọn sọ lóko tó èkó ìjìyà zina sẹni tó jọ magé òun náà ni kó jẹ gbọ ọgọ́rùn ẹ̀wọ̀n ọdún kan èwo lọdọ àdùn nù gbogbo ẹ kò sí torí ẹ̀ bákan náà a rí pé ayé anabi sallallahu alayhi wa sallam ìgbà rẹ̀ pẹ̀lú ìgbà àtàwọn fàhábà ọ̀nà lásìkò tó lóore jù bẹ́ẹ̀ láti ti sọ khayrul quruni qarni thumma alladhina yaluna thumma alladhina yaluna ìgbà tó jẹ́ ìgbà olóore jù ọ̀nà nígbà tí mo wà nù rẹ̀ yìí ọgọ́rùn ọdún àkọ́kọ́ ni wọ́n ń pè ní kọ́ọ̀nù lẹ́yìn náà ọgọ́rùn ọdún kejì lẹ́yìn náà ọgọ́rùn ọdún kẹta àsìkò tó lóore dùnú nínú ìgbésí ayé àlùmá yìí àwọn oníkan sẹ̀mí ń dàyún àwọn ló lóore jù nínú àlùmá yìí kéèyàn ọsẹ ẹsẹ tó ẹ pé ìjìyà rẹ̀ ni kí wọ́n pa kì í sì ṣe kí wọ́n kàn sí àdá àbídà wọ́n fi gbẹ́ lọ́rùn wọ́n sọ lóko tí èkú kó tó wá múra rẹ̀ wá ipe ẹ̀fọ́ mímá àsìkò tó ga ni. ẹni tí ká mẹ́sìn náà ní ìsìtí ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó sì sọ pé mi má pé mọ̀ ń jẹun ẹ wò bígbà ṣe bàjẹ́ tó. wọ́n ipe ń ṣe zìnà gan ni àmọ́ kí ló wí ó ló ń jẹba ni. ń gbọ́ ìwọ ẹnu adákẹ́ sẹ́wọ̀n kí n ti ń dọ́gbọ́n jẹ́wọ́ ọlọ́ba mọ̀ ń jẹ ọbẹ̀ wo ló ń fi jẹ ọlọ́bẹ̀ ẹ̀la zina ní sẹ̀sẹ̀ eléyìí ṣe zina ń bi tẹ́nìkan kan ò ti rí ó lè gbéra rẹ̀ pamọ́ ó bora rẹ̀ láṣìírí kọ́mọ tọrọ àforíjì dọ́jọ́ ọkú aláàánú ni Allah tó bá wọ Allah ó lè foríjì kọ́mọ sí àjẹjọ́ ọgbìn dàlùkìyà ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ kú fún abẹ lábẹ́ ó ṣeéṣe ó tún ṣeéṣe kí ni wọ́n mú láyé nígbà bá ti jẹ́ pé wọ́n ti dáràn eléyìí tó pè fún pé kí wọ́n pa wọ́n torí wọ́n ní ìgbà tó dáa jù nígbà yẹn gbogbo àwọn ẹni tẹ́lẹ̀ bí sallallahu alaihi wasallam tó wáá fi ìyà zina jẹ nínú àwọn tó ṣe zina o kò sẹ́nìkan nu wọn tó ṣe pé àwọn ẹlẹ́rìí lọ́wọ́ àtúfò àwọn fúnra ara wọn ni wọ́n wá jẹ́wọ́ ó fi hàn pé gbàgbà pọ̀ ẹni tó ṣe zìnà fúnra rẹ̀ ló múra rẹ̀ wá nínú ẹ̀kọ́ tó tún wà ń bí òun náà ni pé tíyàn bá ṣe ẹ̀ṣẹ̀ tó pè fún pé ká pa á kò sí ìgbàláyè yìí pé ká sì ti máa fààyè kí wọ́n ṣaburú sí i ká sì sílẹ̀ kó tó dìgbà tá a bá pa á kò sí ìgbàláyè rẹ̀ ẹnjọ́ ti mọ̀ pé pípa ni wọ́n pa ó sì lásìkò wọ́n ní tó bá bí máa mú wa. nísìnyí ẹnìkan ṣe ẹ̀ṣẹ̀ wọ́n á ní yọ lẹ̀ ẹ̀wọ̀n ogún ọdún wọ́n á túlẹ̀ lábẹ́ pé àwọn onídùúró wọ́n dúró fún un. tomati wa padà wá kóòtù tí ń bọ̀ ní ìsìn o adájọ́ jan ìdájọ́ rẹ̀ ló ń tẹ̀ wọ́n mú lọ sẹ́wọ̀n àsìkò yún sígbà tẹ́ padà lọ sí kóòtù ó sì kó oṣù méjì ẹ rí i pé tẹ́tì fojú rẹ̀ rí yóò ti sọ̀rọ̀ etí nù nípa ilé ayé yìí àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ tó ti máa gbọ́ yóò ti fẹ́ mú lọ pokùnso rárá o Islam ọgbà torí pé ó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ti torí rẹ̀ pa ẹ̀ gbọ́dọ̀ ṣàìdá sí i eléyìí tún fi hàn nínú dáadáa ẹ̀sìn Islam. nínú dáadáa ẹ̀sìn Islam ó lẹ́ni tí ó ṣẹ̀ àní fìyà jẹ wala taziru waziratun wizra ukhra eléyìí ń jẹ́ taboyún wọ́n nígbà tó bá tó bí manikẹ́ mu wa nítorí pé lọ́sẹ̀ ọmọ wa béèrè oyún kì í gan lára obìnrin ò lè dábàrà ṣe ó sì ní mo ṣe zìnà mi mímá kí ló dé tí wọn wádìí ọkùnrin tó bá ṣe zìnà. mo yé wa òun ọ̀dà ẹni tí wọ́n jọ ṣe zìnà òun ló múra rẹ̀ wá jẹ́wọ́ pò ń ṣe zìnà ó ti tó wa ipò ń tó wà náà ní lórí ẹ̀ adájọ́ kì í taná wọ́ràn adájọ́ kì í ntún ọba ti rò mẹ́jọ ọ gbọ́dọ̀ ti jẹ́ aláìníṣẹ́ ó lóun ṣe zìnà ṣé wọn a máa bèrè wa àtọkùnrin wo mo ní gbé ọyà yẹn sọ ni kò ń ṣe zìnà náà sì rí oyún nínú rẹ̀ ẹnì kọkùnrin tì náà tó múra rẹ̀ wá kò ń ṣe fún títí tá sọ pé orí ti dàrú rí tó ṣe pọ̀ ń sinú ó lóun gbádùn kí ni wọ́n ń pè é zìnà táwọn akẹ́kọ̀ọ́ bí pé wà á ti torí à ń kẹ́kọ̀ọ́ ń nínú òfin ṣẹ̀ríyà adájọ́ kì í ṣèwádìí nípa tí wọn ò rò lẹ́jọ́ njẹ́ tí wọ́n gbé wá ọmọ tó fi gbé dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọjà oko oko tó gbọ́n ọlọ́mọ mi ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó eléyìí ń gbọ́mọ àti ọkọ obìnrin tí ọmọ rẹ̀ ń sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ọmọ mi ń sọmọ ọ̀dọ̀ ọmọ òun bá bá ìyàwó rẹ̀ ṣe wá ń àwọn wọ́n wá sọ fún òun pé ọmọ òun òun ṣe ìràpadà fún òun tí fi ọgọ́rùn-ún àgùntàn ṣe ìràpadà fún àti ẹrú òun wá ń tẹ́tí wà nẹ́bí sọ̀rọ̀ láìsọ̀nà kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣe ìdájọ́ fáwọn gẹ́gẹ́ bófin ọba ti ṣe ni màá ṣe ìdájọ́ láàrin pẹ̀lú bófin ṣe wí sórí ẹrúbìnrin tó fi fọ́mọ àtọgọ́rùn-ún àgùntàn wọ́n dá padà fún ọmọ yóò jẹ gbọgọrùn torí pé ọmọge ni kò níyàwó yóò jẹ ti rò mẹ́jọ pé ọba ìyàwó eléyìí zìnà torí pé wọ́n rò mẹ́jọ wa ni wọ ọ̀kan náà àwọn sàhábà ìyàwó eléyìí má lé kó o bí léèrè fa in i'tarafat tó bá jẹ́wọ́ pé má ṣe wí náà ni àbí ẹ̀gbọ́ tó bá jẹ́wọ́ pé má ṣe wí náà ni farjumha sọ́lókò tí ì kú ó sì lọ ìyàwó yìí sì jẹ́wọ́ wọ́n sì sọ́lókò tó fi kú tí wọn bá rò mẹ́jọ òun àti lágbájá jọ sí òun ní lágbájá torí àwọn obìnrin yìí wọn ò bí lè rìta ló ta lẹ jọ sí ìsìn náà torí pé tó lówó tó bá daṣọ àṣírí bò àwọn yìí tó bá bò wọn láṣìírí àwọn ò ní yọ aṣọ wọn ìdájọ́ dà láìra eléyìí náà inú bíbọ̀ àṣírí lọ́wọ́ àkótó wá tó àṣírí ara rẹ̀ tó bá sì wá tó àṣírí ara rẹ̀ kò sí ṣe sá lọ́mọ́ tó bá pà ń lo òfin ṣẹ̀ríà mọ́gbà tá a àyìnbáyé jíjẹ́wọ́ ẹ̀sìn kí la fẹ́ àbí mo sọ fún yín pé nìkan múra rẹ̀ wá bẹ̀ tó ní kí n kí n kí n kí n àbí òye kí n pé kí wọ́n nù lẹ́gbàá náà lẹ́gbàá báwo ó lòun ṣe jì náà nì à èmi kan nínú ọlẹ́gbàá o bàbá lọ kú kí ni wọ́n wù ìdá yìí náà mo sọ pé àkílódé tí wọ́n ní kí wọ́n nà lókùn èmi kọ́ tó bá yẹ kí wọ́n lòfin ṣẹ̀rí àmì ìgbà náà ló tó jẹ̀mọ́ àtòrí pé ẹgbà ń lè pọ́ tẹ́gbà bá wá pọ́ kí láǹsọ̀ pọ́ pọ́ òfin lọ pọ́ ìgbà tí wọn bá lo sẹríà sẹ́yìn kankan kan kóra yín sí kọ́nà kan ṣé wọn á lu àwọn èèyàn lẹ́gba ẹ̀ ń rẹ́wọ́ ẹnìkan ẹ̀ ń fẹ́ nìkan lóko lọ́ba kúta lọ́pá ẹ̀yin lẹ́pa wọn wàá kó yín ni tẹ́lẹ̀ yìí jẹ bó ti ṣe jẹ nínú àǹfààní tó wà ń bẹ òun ní pé ẹni tí ó ṣẹ̀ á jẹ ọ ọjẹ tọ ma obìnrin yìí tọba fẹ́ mú ìjìyà wa fóbìnrin lábẹ́ òfin ṣẹ̀ríà á ń ṣe gbogbo ohun tó ní dásìrì rẹ̀ òkè náà nìtumọ̀ kí wọ́n de aṣọ rẹ̀ mọ́ lára torí àwọn olànfààní kankan nínú kárí hòhò rẹ̀ ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tí ò yẹ ká fi ṣẹ̀sìn tí ò bá jẹ́sẹ̀ tọ́sẹ̀ tó fi ṣẹ̀ríà sọ pé yàtá fi jẹ́nu kò sáǹfààní kàtà fẹ́ mú nínú ká máa nà nínú ká máa sọ́ lóko ṣùgbọ́n òfin ṣẹ̀ríà rẹ̀ torí ẹ̀ ọ̀wọ́n tó fi ṣẹ̀rí àwa wí àníjó jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́dọ̀ ṣe tí aṣọ fi bọ́ lára rẹ̀ bákan náà wọn ò ní sọ ẹni wọn ò ní wọn ò ní mófin ṣẹ lórí ẹni tó ṣẹ̀ sófin tó ní gbèdéke ìyà àfi pẹ̀lú àṣẹ olórí èrúkọ ànábì sallallahu alaihi wasallam ìgbà tó tó pàṣẹ náà tó bẹ̀rẹ̀ sí ní sọ lóko nísìn tó bá pa a ní sẹ̀rí àgá ń lò adájọ́ tí wọ́n ti gbé agbára ró òní ọ̀pàṣẹ tí ẹ bẹ̀rẹ̀ sí sọ lóko àwọn èèyàn sọ lóko ẹni tó bá sọ lóko kó tó pàṣẹ hàn yọ jẹ òkò ọ̀rọ̀ kó yé wa tọ́lẹ́lòmíì owó ti máa ṣe jábẹ̀rẹ̀ sí sọ jábẹ̀rẹ̀ kẹsàn-án ti màtánà bí sallallahu alaihi wasallam tó pàṣẹ ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ní sọ lóko àǹfààní tún wà ń bẹ̀ pé ń tó ṣe táà fi ń sọ lóko ọ̀sọ́ di kèfèrí o ẹni tó ṣe zina tí wọ́n lọ sọ lóko kìí ṣe káfìrí o mùsùlùmí ni wọ́n tẹ̀ sófin eléyìí tó ní jìyà rẹ̀ oníkásọ lóko tí èkú mùsùlùmí náà ló kú kò túmọ̀ sí pé ó ti fi ìsìláàmù lẹ̀ torí ẹ̀ á ṣe sọ láti sí lára nítorí pé mùsùlùmí ni tá a bá rẹ́nìkan tó ní kí ló dé aṣọ kò torí pa nàbẹ wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n ti àfihàn pé tútú bá rẹ̀ ló máa pin fún àádọ́rin èèyàn nínú àwọn tó wà Mẹ́dínà kò bá kárí wọn Allahu akbar abẹ Allah azza kó túmọ̀ bá ní ṣe àlékún ìkí àtìgẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa sallam. ó túnbọ̀ bá ní yọ́nú sí àwọn sàhábà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.